ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ bma global mission tí ó jẹ́ ti nàìjíríà èyí tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ kí yín lọ́mọdé àti lágbà káàbọ̀ sí àkókò yìí ní orúkọ jésù kristi ẹ rí i pé a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó ṣe iyebíye sí wa à ń wá ìdáhùn látinú ọ̀rọ̀ ọlọ́run sí àwọn ìbéèrè ní òní yìí nípa oore ọ̀fẹ́ ọlọ́run a máa wá ìdáhùn látinú ọ̀rọ̀ ọlọ́run sí ìbéèrè wípé. Si báwo ni mo ṣe lè mọ àwọn ohun tí ó ṣe iyebíye sí mi lọ́wọ́lọ́wọ́ báyìí? Màá fẹ́ kí <clears throat> a kíyèsi wípé bí òǹtajà tó ń tajà <clears throat> bó ṣe mọ ohun tó ṣe iyebíye sí, tó mọ nǹkan tó ní nínú àpò ìṣùwọ̀n àbí nínú àpò ìṣúra tí ó sì lè tà síta láti fún àwọn ohun tó fẹ́ rajà bẹ́ẹ̀ náà ni àwa náà pàápàá ṣe lè wọnú àpò ìṣúra ọkàn wa àti ayé wa láti mọ̀ kí ni nǹkan tí a mú gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ pé ó ṣe iyebíye sí wa ìyí ń sọ nípa ọkàn wa ohun tí a gbàgbọ́ ohun tó wà ní ọkàn àyà wa mo fẹ́ ká ṣí bíbélì wa sí ìwé. Si róòmù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n ìwé róòmù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n kí a tó ka ọ̀rọ̀ náà ẹ jọ̀wọ́ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ẹ pàtàgbára jíǹde àti ìyàwó agbẹ́yìn ga torí wípé ẹ̀yin ni ọlọ́run torí pé ẹ jẹ́ olóòótọ́ torí pé ẹ jẹ́ aláàánú àkókò nìyí ọlọ́run láti lọ sínú ọ̀rọ̀ yín bàbá ní orúkọ jésù ọlọ́run ọ̀rọ̀ ẹ lọ síwájú wa ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó jásí fún ayé wa kí orúkọ yín kó sì di àyìn lógo Ní orúkọ Jésù Kristi, Olúwa wa ni mo gba àdúrà. Àmín. Inú ìwé Àpọ́stélì Paulu sí àwọn ará Róòmù, orí ìkíní láti ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n sí ìkejìdínníọgbọ̀n sí ìkọkàndínníọgbọ̀n. Bíbélì wípé ó ní àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní èrò Ọlọ́run ní ìmọ̀ wọn ọlọ́run fún wọn fi wọ́n fún ìyè ríra láti ṣe ohun tí kò tọ́ wọ́n kún fún àìṣòdodo gbogbo àgbèrè ìkà ojúkòkòrò àrankàn wọ́n kún fún ìlara ìpànìyàn ìjà ìtànjẹ ìwà búburú a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ ẹ̀kẹ́ hallelujah ẹ rí àwọn ọ̀rọ̀ yìí ló jẹ́ ayé tó kún fún ẹ̀rí ó ní ọkàn wọn kún fún ó ní wọ́n kún fún ó túmọ̀ sí pé àwọn kan nìyẹn àwọn tí wọ́n kọ ọlọ́run tí wọ́n kọ ọlọ́run nínú ìrònú wọn tí wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́run nínú ìmọ̀ wọn nínú èrò wọn tí wọ́n kọ ọlọ́run sílẹ̀ tí wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ tí wọ́n kọ ìgbàlà sílẹ̀ tí wọ́n rí ara wọn bíi wípé àwọn ni wọ́n dá ara wọn bíi pé àwọn ni ọlọ́run ara wọn ẹ̀rí ayé wọn wá kún fún onírúurú ìwà ìkà onírúurú ìwà ẹ̀ṣẹ̀ onírúurú ìwà wọ̀nbìà onírúurú ìwà ìkórira onírúurú ìwà ìpànìyàn onírúurú ìjà onírúurú àwọn ọ̀nà ẹ̀tàn onírúurú àwọn ìfinusùn àwọn èrò búburú ìṣe búburú àti fífi ọ̀rọ̀ kẹ́lẹ́ ba ẹni jẹ́ paul ò tí ì dákẹ́ ó tẹ̀síwájú nígbà tó ń ṣàfihàn irú ayé bí eléyìí nínú ìwé éfésù ayé tó kọ èrò ọlọ́run sílẹ̀ nínú ìrònú wọn nínú ìwé éfésù orí ìkarùn ìwé éfésù orí ìkarùn ẹsẹ̀ ìkẹrin ó ní ìbá ìṣe ìwà ohun ọ̀bùn ìbá ṣe ìwà ọ̀bùn àti ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ wèrè tàbí ìṣẹ̀fẹ̀ ó ní àwọn ohun tí kò tọ́ ṣùgbọ́n ẹ máa dúpẹ́ ohun tí paul apostoli ń sọ mí báyìí ni wípé ọkàn àti ẹnu àwọn tí wọ́n kọ ọlọ́run sílẹ̀ a máa sọ̀rọ̀ ìdọ̀tí a máa sọ̀rọ̀ tó kún fún ẹ̀gbin wọn a máa sọ̀rọ̀ tí kò ní láárí ọ̀rọ̀ tí kò mọ́gbọ́n wá wọn a máa ṣẹ̀fẹ̀ tí ò bá tí ò lè bùkún fún ayé ẹnikẹ́ni bíbélì wípé nípa ti àwọn ọmọ ọlọ́run ó ní kàkà káwa ṣe nǹkan táwọn ayé ń ṣe yìí ti wá yàtọ̀ ìyẹn túmọ̀ sí wípé à ń láti kúkú máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́run pé ìrònú wa kó wà nípa ti ọlọ́run kó wà nípa ti ẹni tí ọlọ́run jẹ́ kó ṣe ìdámọ̀ ẹni tí ọlọ́run jẹ́ ohun tí ọlọ́run ń fẹ́ àti ohun tí ọlọ́run pàápàá tiẹ̀ ti ṣe. E kó ní ìrònú yẹn láti inú ìrònú bẹ́ẹ̀ ni ọkàn ọpẹ́ láti máa wá jáde nǹkan tí Paul apostoli nǹkan tí ó ń sọ nìyẹn bí kàkà bẹ́ẹ̀ káwa báwọn ayé ṣe mọ́ ṣe ń ṣe àwa máa ṣe kí ni nínú ọkàn wa àti jáde látẹnu wa àwa máa kún fún ọpẹ́ fún Ọlọ́run àbí sí Ọlọ́run tí a bá wo ìwé òwe ìwé òwe orí ọgbọ̀n tá a bá wo ẹsẹ̀ ìkẹjọ ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹjọ ó ní mú asán àti èké jìnnà sí mi má ṣe fún mi ní òṣì má ṣe fún mi ní ọrọ̀ fi oúnjẹ tí ó tọ́ fi bọ́ mi ṣùgbọ́n ta fẹ́ mú jáde ńbẹ̀ ni pé mú asán àti èké jìnnà sí mi ẹ̀rí pé àkọ́kọ́ tí ó tí tí Solomoni tó ṣe ìdámọ̀ nínú ọ̀rọ̀ yẹn òun ni bí àdúrà wípé kí olúwa kó mú asán àti èké jìnnà sí òun ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kí o mọ̀ wípé bí bí a ṣe ń wo àwọn ìṣe ọ̀rọ̀ ọlọ́run tí bíbélì pè ní ẹ̀ṣẹ̀ bíi ọ̀fọ̀kọ̀rẹ̀ ìfọ̀rọ̀kẹ́lẹ́banijẹ́ bíi ọ̀rọ̀ ẹ̀gbin àti ìdọ̀tí irọ́ pípa ṣíṣe ìyíyan ẹlòmíràn jẹ tí àwa ò bá rí bíi ẹ̀ṣẹ̀ bí bíbélì ṣe pè wọ́n ní ẹ̀ṣẹ̀ rí i pé a gbọ́dọ̀ lè dojúkọ ọlọ́run kí a sì mọ̀ wípé ìgbé ayé wa tá a pè ní tá a rò pé ó jẹ́ bàbàrà yẹn kò bàbàrà kò níye lórí kò sì wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Lónìí ayé lè máa pariwo àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n ti lè tẹ́wọ́ gba àwọn tó ń ṣe yahoo pé iṣẹ́ náà ni wọ́n ń ṣe àwọn olóṣèlú tó ń parọ́ àbáwọn olòmíràn tó yẹ pé tẹ̀ ń ṣe olóṣèlú pàápàá bóyá nílé Ọlọ́run ni ládùúgbò ni ibikíbi ta ti bára wa tá a bá pera wa ní ọmọ Ọlọ́run tí eléyìí ò bá jẹ́ iyebíye sí wa wípé ntọ́lọ́run sọ ni kó jẹ́ iyebíye ntọ́lọ́run ò fẹ́ ká ṣe ní ìwà àbí ní ìrò àbí ní ìṣe tá a bá bá nu ayé wa ó jẹ́ ìgbé ayé ètò tàbùkù ìwọ tí o wá ń gbọ́ mi o ò ṣe kúkú gbìyànjú láti lè jókòó kó o wo ayé ẹ ṣí ọkàn ẹ wò kó o wò ó ǹjẹ́ ayé yìí ǹjẹ́ ọkàn yìí ǹjọ́ wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run Ǹjẹ́ àwọn ọ̀rọ̀ ẹnu wọ̀nyí, ǹjẹ́ ó ṣe iyebíye, ó jẹ́ ohun tó jẹ́ pé ó fìdí kalẹ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run tó sì ṣe iyebíye níwájú Ọlọ́run? Ṣé irú ọ̀rọ̀ tó ń sọ yìí àbí èrò tó wà lọ́kàn ẹ ṣé lè gbéni ró? Ṣé lè bùkún fún ni? Ṣé ó lè mú inú Ọlọ́run dùn? Torí pé Ọlọ́run mọ ohun gbogbo nínú ọkàn wa bó ṣe ń rí wa. Ṣé ọkàn Ọlọ́run yọ sí wa? Ṣé Ọlọ́run dùn? Mi ò sọ̀rọ̀ nípa ẹni tí ò tí ì gba Jésù o ṣùgbọ́n mò ń sọ nípa ìwọ tó pera ẹni ọmọ ọlọ́run wípé o ti gbàgbọ́ pé o ti di àtúnbí paul um, um, solomoni ó sọ pé ó sọ fọlọ́wà pé olúwa mú èké torí ó wo ọkàn ẹ̀ nìyẹn solomoni wo ọkàn ẹ̀ ó wo ọkàn ẹ̀ ó rí ọ̀rọ̀ aguri ó rí ọ̀rọ̀ aguri ló fi ń sọ eléyìí fún wa pé à ń láti gbàdúrà aguri solomoni jẹ́ ká rí aguri wípé aguri yẹ ọkàn ẹ̀ wò pé asán àti èké ó ń bẹ ní òkun àyà òun ó sọ fún ọlọ́run pé mú asán àti èké jìnnà sí mi bẹ́ẹ̀ náà làwa náà ṣe gbọ́dọ̀ gbàdúrà wípé kí olúwa kó ṣe kí ni o kó mú asán àti èké kúrò kó mú wọn jìnnà sí ọ̀dọ̀ wa ìwọ tí ò ń gbọ́ mi ní wákàtí yìí lọ́mọdé àti lágbà lọ́kùnrin àti lóbìnrin mo fẹ́ kó mọ̀ wípé ìwọ pàápàá láti gbàdúrà bí èmi náà yóò ṣe gbàdúrà pé kí olúwa kó mú asán àti èké kúrò ní ọ̀dọ̀ wa kó mú jìnnà sí ọkàn wa kó mú jìnnà sí ẹnu wa ní àti ọkàn wa àti ẹnu wa kó lè fi ìyìn àti ògo fún ọlọ́run mo fẹ́ kí a mọ̀ wípé ọkàn wa òun ni ó jẹ́ omi orísun omi orísun omi ìyè fún àwọn ìwà bí ọlọ́run àbí tàbí àwọn ìwà tó tako ìwà bí ọlọ́run mo fẹ́ ká mọ̀ wípé ìṣe wa ó jẹ́ èso ìwà wa àti ìwà wa nìyí ó jẹ́ èso ohun tí a gbàgbọ́ ìgbé ayé rẹ ìsọ̀rọ̀ rẹ ìṣe rẹ ó ń farahàn lórí nǹkan tó o gbàgbọ́ ǹjẹ́ ìwọ ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ torí pé òun ló lè fi ọkàn tuntun fún ìran fún ènìyàn bíbélì wípé gbogbo èèyàn ti ṣẹ̀ ó sì ti kùnà ògo ọlọ́run ọkàn tó ti kùnà ògo ọlọ́run yẹn òun ló máa ń kún fún àwọn ìwà gbogbo tí a sọ yìí tí o bá ń fẹ́ ọkàn tuntun nígbà tó bá ti kíyèsí wípé ọkàn rẹ wà nínú àwọn ipò tí a sọ yìí àwọn ìwà yìí àwọn ìṣe yìí bó ṣe olóṣè ọlọ́kàn ó túmọ̀ sí pé o nílò ọkàn tuntun ni tó jẹ́ pé jésù kristi nìkan ló sì lè fi fún ni nígbà tó bá wá ké pe jésù kristi fún ìgbà láti gbà ọ́ láti fún ọ ní ọkàn tuntun wàá lè ní ayé tuntun èrò tuntun á wá sí ọkàn àyà rẹ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹnu ẹ á lè wà á lè ọ̀rọ̀ ẹnu àti ìwà á lè wà ní ìbámu pẹ̀lú ìgbé ayé ti ọlọ́run a máa wá pe irú ayé bẹ́ẹ̀ ní ayé bíi ti Ọlọ́run eléyìí ni ó sì lè fi ògo fún Ọlọ́run torí pé ayé bẹ́ẹ̀ á lè fi Jésù Kristi àti Ọlọ́run fi hàn fún gbogbo ayé láti lè rí nínú ìwà àti nínú ìṣe wa mo pè ọ́ níjà lónìí láti fàyè fún Jésù Kristi torí pé ọ̀la lè tí o bá fẹ́ kí n gbà ọ́ nímọ̀ràn àbí o nílò ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù àtúmọ̀ àpàdé Jésù ni Olúwa ó dàbọ̀.